ọmọ ó ṣe pàtàkì tọ́mọ rẹ lọ́nà tó yẹ torí ẹni máa kọ́ wọn láǹbẹ̀ o. ọ̀rẹ́ jura ọmọ òṣè jura ọmọ jura ooo láǹkẹ́ ọmọ ọ̀rẹ́ jura ọmọ òṣè jura ọmọ jura o láǹkẹ́ ọmọ. òbí tó ń tọ́wọ́ tọmọ lọ́nà tó yẹ kóró torí ẹ̀ ní kọ́ ó torí ọ̀la ọmọ jura ọmọ ò ṣe fowó rà o ọ̀rẹ́ mi ó jẹ́yà mójútó owó báyé ṣe nígbà tó wà àòbíọ́ o ipa tó o kó lórí ọmọ àòbíọ́ ee o ọmọ o jura ee ọ̀rẹ́ jura ọmọ ò ṣe é jura ọmọ jura o láǹkẹ́ ọmọ ọ̀rẹ́ jura ọmọ ò Jura. é jura mọ̀nkẹ́ tó ṣàgbéjẹ́ mọ́wọ́ gbàmígbàmí tó bí ó yàgbẹ́ ẹ̀rọ lémi bọ̀ wá òyẹ́dẹ́ ọmọ dákọ́ tí ó gbẹ̀ kọ́ àìta ni yóò lọ́mọ tí ó gbọ́ràn òde ìtẹ́rí ni yóò lọ́mọ yẹn wálé àwífúnni tó dá ní àgbàdì àgàdì ò jẹ́ rọra torí ọ̀la o ọ̀la rẹ ṣe pàtàkì ká tún ní ká tún rẹ níbí bàbá ti bí ọ dúrà rẹ bí ó e ọ̀rẹ́ mi gbọ́rọ̀ mi ó e ọ̀rẹ́ jura ọmọ òṣèjúra ọmọ jura o láǹkẹ́ ọmọ ọ̀rẹ́ jura ọmọ òṣèré jura ọmọ jura o láǹkẹ́ ọmọ ọmọ jura ìjẹ̀bú lọ́sọ̀ wá wọ́n fọ́ ọmọ jura kò ṣeé fowó ra torí náà ká kẹ́ wọn ìgbàgbé o ló ń ṣe ọ̀pẹ lòmíràn ìgbàgbé ló ń ṣe wọ́n ó láyé ẹ̀kọ́ ọmọ lọ́nà tó yẹ torí ọ̀la o ojú olóore kò ṣeé fi igun bí ìmọ̀ràn àgbà kẹ̀dẹ̀rẹ́ o ẹ̀tẹ́tí kọ́mọdé bangẹ́gì nínú gbó àgbà lè sọ ibi tí yóò wò ó sí fún ọmọ tá a bá wí o tó ń wàrùn kì í parun ìparun. this is the eighth month iṣẹ́ ò ti parí ẹ mọ̀ pé mi kọ́ ni mo nílé yìí wọ́n gbéṣẹ́ fún mi náà ni àwọn tó ń gbéṣẹ́ fún mi ó ti ń complain ó ti ń complain so tẹ́bà lè ṣiṣẹ́ tètè sọ fún mi kí n gbéṣẹ́ fẹ́ lomi kí nìkan. ẹ má bínú ẹ má bínú fọ́ọ̀mù àwọn bíbá ẹ̀ ó yẹ kí n ṣe pòun fúnra rẹ̀ wá kó wá witness kó tó ṣẹlẹ̀ yín báyìí. ó máa dákẹ́ tó wá ó máa dákẹ́ tó náà wá mi lè understand ta ìmọ̀ gbéṣẹ́ fún yín tẹ́yẹ̀ ní lè ṣe iṣẹ́ tẹ́ẹ̀ bá lè ṣe iṣẹ́ ká gbéṣẹ́ fẹ́ lòmíì ah ah kí ni gbogbo yẹn <laughs> Mr. Foreman so kí ni explanation yìí. ẹ jọ̀ọ́ ẹ má bínú àwọn òṣìṣẹ́ tá à ń lò yẹn ló ń disappoint wa bọ̀ mo wá ń fún yín ní two weeks a máa padà. Eh, sí just save it ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ̀yin méjèèjì ló ń bọ̀ bí lọ́la gbogbo explanation tẹ bá ní wa pátápátá láti fún mi ẹ gbogbo tó bá dọ̀là màmá. Ah! lélẹ̀ náà omi lélẹ̀ ah omi lélẹ̀ ah, ah. fíjì àgbẹ̀kọ̀ ọmọ wa ṣe báyìí kí ni problem ayé mi báyìí ó ṣàgbẹ̀kọ̀ yẹ́n. I will be your eh oh, ọmọ o jura eh ọ̀rẹ́ jura ọmọ òṣè jura ọmọ jura o lájẹ ọmọ ọ̀rẹ́ jura ọmọ òṣè jura. kí ni mọ́tò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ah, nǹkan tó ṣẹlẹ̀ ní gbé ṣe ń bọ̀ lọ́nà mo gbé ibi tí mo park mọ́tò mi sí mọ́tò mi sọ fàáyé má wò pé jẹ́ kí n gbé ìyàwó mi ìtẹ̀kọ́kọ́ dẹ̀ mí ìyàwó mi kí n gbé wá sí hospital náà ìgbà tí má padà síbẹ̀ ń sìn mi ò rówó mi ò rí mọ́tò mọ́sá mi ò gbowó bẹ́ẹ̀ mi ò bá mọ́tò mi sá. ẹ wo bí sẹ́rí gbogbo ọ̀rọ̀ tẹ sọ sílẹ̀ yìí kò bá mi lé rárá o ṣó ti yẹ yín a ní kẹ́ lọ deposit hundred thousand naira ẹ̀ ń wá mọ́tò gbà kan mọ́tò sí kinní kan kí ni mo fẹ́ fi yẹn ṣe tí ẹ bá mọ̀ pé ẹlẹ́mìyàwó yín lò kẹ́ ẹ wá owó yẹn at all cost within few minutes tí wọ́n á pẹ́ ẹ̀ wá nídìí ẹ̀mí ìyàwó yín abẹ́tàkẹ́ má gbé kan ìwọ̀n nígbà yóò kẹ́ ṣe ṣáàrìtì lọ́wọ́ ṣó ti ẹ bẹ́ẹ̀ sìn. tó. owó báyé ṣe nígbà tó wà a ó fi yọ o. ipa tó o kó lórí ọmọ a ó fi yọ. ẹ ah, káàsán. ẹ káàsán sá. ẹ ṣé ẹ̀yin ni Mr. Ẹ̀dúnjọbí Kàsálí. ṣé kò sí o láti Ayẹ̀wà police station látó. a ní the attention yín ní station wa ẹ dẹ̀ ní láti sọ anything gbogbo nǹkan tẹ́ bá sọ ló máa jẹ́ ìbálẹ́jọ́ fún yín so let's go. ẹ jọ ń torí Ọlọ́run ẹ máa sọ̀rọ̀ ẹ yọkùn fún un because ìyàwó mi wà lọ síbítù bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó ń rọbí lọ́wọ́ kọ́ra ATM tí mo wá mú ló jẹ́ kí n lè wá nílé ló jẹ́ kí n lè bá mi nílé ẹ jọ ń torí ẹ sọ̀rọ̀ ẹ yọkùn fún mi ẹ jẹ́ kí n lọ síbẹ̀ tí n bá ti wá dé màá wá bá. Mr. Edun ẹ respect ara yín ẹ move. sorry Mr. Edun ẹ kúnra yín lé. but Mr. no boss. Ẹni ilé ìsọ balẹ̀ yóò ṣe jẹ́. Mo ń ké tó ṣàgbéjẹ mọ́wọ́. Gbàmígbàmí tó bí ó yàgbẹ́, ẹ̀rọ lé mi bọ̀ wá òyẹ́dẹ́. Ọmọ dákọ̀ tí ó gbẹ̀ kọ́. Àwọn mẹ́sẹ̀gì mi láti Department of Estate and Abidjan wọ́n ní kí n try láti lọ investigate kan tó ń ṣẹlẹ̀ ní èrè ayé torí wọ́n náà mú suspect kan dàbẹ̀ ni pé wọ́n fẹ́ dàbẹ̀ pé foul play fẹ́ wà níbẹ̀ kò dẹ̀ fẹ́ ní pé ìwọ ló máa lọ ṣiṣẹ́ fún mi ìfẹ́ rán ẹni ọkùnrin kan lọ find out kò jẹ́ padà wá fún mi ní report. sir what zone sir. lọ sí èrè ayé mo ti fóònù ọ̀gá wọn bẹ̀ pé mò ń sẹ́niyàn bọ̀ a cooperate pẹ̀lú ẹ̀. John sir. mi sọ kò sí ẹ̀ intelligently mi fẹ́ ra ọkùnrin lọ mo fẹ́ kó lọ. bẹ́ẹ̀ mi sà ọ̀gbẹ́ni kan. báwo ni iṣẹ́ tí mo gbélé lọ. àwọn tí ṣètò ọmọ kí wọ́n bá yín wọn. ìbọn kó máa yí gan-an ò yọjú bó báwo lèèyàn ṣe máa ń rí bẹ́ẹ̀ yẹn náà. Eh, sà a ti trú pẹ̀lú kéèsì eh, ọ̀bọ yẹn so nígbà tí adẹ̀lẹ̀ ọmọ wa nǹkan tí a discover lọ́wọ́ ẹ̀ lélẹ̀. ẹ eh, sà nǹkan tó ń yà wá lórí ọ̀rọ̀ máa yẹn pé bá a ṣe ń ṣèwádìí tó lẹ́nu rẹ̀ tó pọ̀ kọ́nà kan sọ fún wa pé ìyàwó wa lọ tútù o mo fẹ́ lọ gbówó ní o ẹ̀rọ ni ẹ̀wọ́ wa sọ́dọ̀ kò sí wa. ṣé wọ́n ti yọjú. kò yọjú kò pèsè. sorry. Are Hello, Mr. Don. Uh, hello. Ẹ listen, ẹ listen. Ẹ gbé ọ̀sìn bíbá ẹ látànà. Ẹ ò yọjú. Kẹ́ ẹ lọ deposit hundred thousand naira láti lè fi tọ́jú ìyàwó yín. Ẹ drop ẹ̀ síbí ẹ sọ bíbá ẹ di charity note. Ẹ nígbà tó yà pé ìyàwó yóò important sí wáyé tẹ̀ ṣe gbé sínú ilé ká ẹ máa wò ó ràn bẹ́ẹ̀. Tí mi ẹ wo ẹ wo bí ẹ wo bí ẹ ní ìdọ̀rọ̀. Hello, tó o bá ti fàárí nǹkan tó ń ṣe lọ́wọ́ àìtọ́ ìsọ́ọ̀tì méjèèjì tó ṣe pẹ̀lú ilé tó ń ṣe lọ́wọ́ yìí kò kó bá mi lọ́fíìsì. Okay, ẹni sọ pé ìyàwó òun wà lọ́sùn tó ń fẹ́ lọ sórí ẹni tó ń bá mi sọ̀rọ̀ ń bóyá dókítà bíi ti hospital tó ń gbéyàwó ẹ lọ nítorí ẹnìyẹn láṣọ pé ń responsible man ògbéyàwó ẹ ń bí látàná òun ó wá òṣèkínní kankan kan which means pé nǹkan tó sọ fún yín yẹn pẹ̀lú nǹkan tí dókítà ń sìn ó tálì hmm, ó tálì. bọ̀ excuse me sir ṣé ẹ̀dẹ̀ rẹ̀ bọ́rọ̀ ọ̀hún ṣe set up. set up set up either set up or no set up ẹ̀rọ ọmọ wa jẹ́ kan rẹ̀. Bobby. Sir. Bobby, Bobby, Bobby. Eh, Mr. Aman, she already ready láti jẹ́wọ́ above fẹ́ job. But. Ṣé me, the boss. Question will be gbé ẹ need explanation. Yes, no. To the bad time my deal pẹ̀lú ẹ, by the time tí ọwọ́ mi bá tẹ̀ tí n bá nìkan fún executive Message. Ah, ní láìka rẹ o torí mi màkà tó ń ṣèwọ́ báyìí wọ very young to ní hope to fẹ́ lọ máa rọ́ọ̀bù Kilo ló Eh, ẹ ní àná ní sá mo ti gbé mọ́tò mọ́tò mi bọ̀ mo gbé ìyàwó mi sínú mọ́tò ó rọ̀bì mo ti gbé bọ̀ tí mo dé ibì kan mo wá rí i pé mi sọ fún ayé gbàtí máa jáde ẹ̀ bá wò pé kí excuse àwọn mi láti gbé lọ sí ọ̀ṣùtà tí màá dé ọ̀ṣùtà màá gbé ìyàwó mi kalẹ̀ níbẹ̀ wọn á béèrè owó màá ní kí n lọ gbé mọ́tò mi bí tí mo gbé mọ́tò sí pé kí n lọ mú owó nù mọ́tò gbàtí màá débẹ̀ mi ò rí mọ́tò mi mọ́ ọmọ àwọn pé kí ni next tí mo lè ṣe kò ju pé kí n lọ mú atm nílé kí n sáré lọ fi gbowó bọ̀ àná yẹn gbàtí màá dé mi ò rí owó kankan gbà ní ní ní bank máa wò tó bá láàárọ̀ yìí kí n máa lọ máa ṣe ń jáde láàárọ̀ yìí pé kí lọ fi tẹ̀ mí gbowó ní àárọ̀ yìí bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́pàá Ìbàdàn á ní láti tẹ̀lé àwọn lọ sí ọ̀dọ̀ àwọn ṣá máa lọ ká ẹ tiẹ̀ bá mi lọ sí hospital yẹn kẹlọ kọ̀ǹfà nǹkan tí mò ń sọ wọ́n jọ rọrùn láti dé ibi báyìí wọ́n fẹ́ fi àjẹmí látara ní ẹ̀ta. ẹ wo lẹ́mi tẹ̀sán sórí báyìí tí n bá fàdà pé nǹkan tó ń sọ irọ́ ni ò ní lákàrẹ. ẹ sam wọn bóyá ká gbé káyọ̀ sí tọ́jú ọrùn wa. ìwọ ẹ má ti tọ́jú ẹ láfilẹ̀ ìwọ tẹ̀lé lọ á jẹ́wọ́ fún ẹ. sáà lóò mo ti rán kan àwọn ọmọ wa lọ síbẹ̀ yẹ sáà. àìta ní yóò lọ́mọ tí ó gbọ́ràn òde ìtẹ́rí ní ọ̀nà ọmọ yẹn wálé àwífúnni kó tó dání àgbàdì àgàdì ó jẹ́ rọra o. mr kílẹ̀ borúkọ. ẹdùn sir. ẹdùn mo kàn fẹ́ advice ẹ ni sórí tí èèyàn bá ń lo mọ́tò èèyàn máa make sure pé mọ́tò tó ń lo over secured ṣùgbọ́n ẹ̀dẹ̀ máa ti and then tó bá dẹ̀rí pé kò sí security ń bẹ ibi tí mọ́tò ẹ̀ bá lọ àtàkù sí make sure pé àwọn tó wà ní surroundings yẹn ó sọ fún ẹ jọ o mọ́tò ẹ̀ ní fọ́tò mi ní pẹ́ mẹkáníìkì àbí nǹkan kan wá sọ àwọn yẹn lè máa bẹ̀ sọ sórí nítorí ṣe yẹn kó máa dúpẹ́ lọ́dọ̀ dókítà o àwọn evidences kan tí dókítà ọ̀jẹ́ tó rí fífún wa tó tálì pẹ̀lú nǹkan tí wọ́n náà sọ ló jẹ́ kó bọ́ bẹ́ẹ̀ o torí tó bá gbé mọ́tò ẹ̀ tó bá fi lọ rọ́ọ̀bù ẹni tó ní mọ́tò ló ní problem torí àjẹ́ pé bóyá ìṣẹ̀lẹ̀ kò láì dáàbò mọ́ pa ẹ̀ bọ̀tí ń sìn orí ẹ̀ ti kọ ẹ̀ yọ. dókítà ẹni tàǹtà bá ti ní ìdí ẹ̀ fún any information ẹ̀ máa provide ẹ̀ fún ẹ. Ah, lọ́dún ní sẹ́wọ̀n dókítà ìgbàgbé o ló ń ṣe ọ̀pẹ lòmíràn ìgbàgbé ló ń ṣe wọ́n ó láyé ẹ̀kọ́ ọmọ lọ́nà tó yẹ torí ọ̀la o ojú wo ló re kò ṣe é fi igun bí. ní àwọn nǹkan tí mo ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ káàbọ̀ ẹ má bínú o pé àpèyìn nípe ìjàyà a discover pé èèyàn yìí kan wà pẹ̀lú wa orúkọ wọn ni Mr. Fash a carry out a lot of tests lé wọn lórí then a discover pé wọ́n ní kidney problem. oh kidney problem. yes. Oh. so. ẹ wo àsìkò ìrònú kan lélẹ́yìn ṣó ti yẹ yín. I need you don't know. You can't see damage totally and the other one is already affected. What we need now is the donor and it's within 48 hours. If not, I'm sorry. I'm gonna lose one. 48 hours? Yes, within 48 hours, I need the donor. If not, his life is at risk. wọ́n wà ní critical situation. baby girl ó mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ìfẹ́ mi ó mọ kankan tí mo bá kó gbogbo obìnrin kalẹ̀ nílé ayé ó pé ta ló rẹwà jù ta ló máa pọnlé ọkùnrin jù ta ló níwà tútù jù ta ni wá ẹ̀dá jù máa sọ pé ọmọ jù á ni o mọ bó ṣe rí láàrin àwọn obìnrin ẹgbẹ́ bye. Edun are you serious. yes ìwọ ni ẹni àkọ́kọ́ tó fáyìn jù. thank you. orúkọ tí ẹ máa ń ṣẹlẹ̀ bọ́ àwọn orúkọ oríṣiríṣi ni mo máa ń gbọ́ máa ń gbọ́ ìbùkún ògòmídé ayọ̀mídé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bọ́ ọmọ ìjọ àná mo ò mọ̀ tún mọ̀ ẹ́ mo fẹ́ kó sọ fún mi ìyẹn àkọ́kọ́ o àwọn ọ̀rẹ́ mi tún máa ń ṣe nǹkan kan bá ní ìyàwó mi o ìfẹ́ mi o kìíní kan máa sọ pé ọmọjúwa ni o wá ní ọmọjúwa kí ni túmọ̀ ọmọjúwa ó mọ ohun tí máa ń ṣe máa ń dá sáwàdà fún wọn ni because mo mọ̀ túmọ̀ ẹ̀ ìyàwó mi mo fẹ́ kó ṣe rẹ̀ yọ̀kan yẹn fún mi kó sọ túmọ̀ ọmọjúwa fún mi rejected. ah ìwọ kọ́ lẹni àkọ́kọ́ tó máa bí mi wọ́n ní kán tó bí mi gan-an pé kò síbi tí wọ́n ń ṣe àjò ọmọdé táwọn ò dé kí ọlọ́run tó ṣe gbọ́ àdúrà wọn. and um, <laughs> mini ọmọjúwa kò ju wípé ọmọ ò ṣe fowó ra ọmọ ò ṣe é fowó rà ọmọ jù wá. ìdí nìyẹn tó fi pẹ́ díẹ̀ kí n tó jẹ ẹni hò torí pé èmi kan ṣoṣo ni lọ́wọ́ àwọn òbí mi nǹkan tó bá dẹ̀ múnú mi dùn ó máa ń múnú wọn dùn nǹkan tó bá dẹ̀ bà mí nú jẹ́ ó máa ń bà wọ́n nú jẹ́ mo dẹ̀ pinnu lọ́kàn ara mi pé mi ò fẹ́ ever bà wọ́n nú jẹ́ ló jẹ́ kó pẹ́ mi díẹ̀ kí n tó so yes yeah. So pé mo láti take time láti study irú èèyàn tó jẹ́ bóyá ìkan náà wọn fàwọ̀rajà yẹn ni ẹ́ ni o àbí ọkùnrin tó lè bá yàn kalẹ̀ wá tí mo dẹ̀ rí pé òkè oh bad lèmi náà ṣe gbà fún ẹ. love you. I love you too. Thank you Thank you. To our love. <laughs> Cheers. <laughs> Hmm. Ah, báwo wá ni ọ̀rọ̀ pàtí tó sọ pé máa lọ. gbọ́rọ̀ mi ò he ah, ọ̀rẹ́ jìra ọmọ òṣè jìra ọmọ jìra ooo láńgẹ̀ ọ̀ ọ̀rẹ́ jìra ọmọ òṣè jìra ọmọ jìra ooo. ọmọ jùrà ìjẹ̀bú lọ́sọ̀ wá pọ́npọ́ ọmọ jùrà ó ṣe fowó torí náà ká kẹ́ wọn. ìgbàgbé o ọ̀pẹ lòmíràn ìgbàgbé ló ń ṣe wọ́n o láyé ẹ̀kọ́ ọmọ lọ́nà tó yẹ tó bí ọ̀la o.

wọn ọmọ júra òhe ọmọ ò ṣe fòórá ẹbí òun lọmọ fọtòkọpì spẹ́ṣálì yẹn òhe ọ̀rẹ́ júra ọmọ ò ṣe júra ọmọ júra òhe. ẹ ti ń balẹ̀ ṣe gbọ́ ẹ ní sùúrù pẹ̀lẹ́ máa jẹun. ṣé ẹ ṣe ń wò ó mo ti gbọ́ fọmọ yẹn lálàáfíà nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ti kárí ọ̀bùbù necessary test ẹ̀ka ṣe lórí ọmọ yín but mo discover pé ẹ̀jẹ̀ sí kò bá tọmọ yẹn ṣiṣẹ́ nǹkan tẹ máa ṣe fún mi ń sìn ẹ máa lọ mú bàbá ẹ wá àbí any one of your family since ẹ ti ní ẹ ló tẹ fẹ́ fi rẹ̀ jẹ the only person ni pé kẹwẹ́ ẹni tó máa donate ẹ̀jẹ̀ fún yín nígbà tí tìyín ò ti bá lára mu ọlọ́run àfúlà làáfíà. ilé dùkà dọ́là ẹ̀ ẹ̀ ọ́n gbé wá dọ́là lọ́wọ́. yọ sí ìṣó òṣè kọ́lá iyọ̀ òṣè tú dànù kí ni kí n ṣe ẹ là mí lọ́yẹ̀ o bá a ní ká yé ká ṣe ti yé bí ń kọ́ o o tàbá dẹ̀ ní ká ṣe ti bí ń kọ́ o. àti ṣe ogun necessary test tó yẹ ká ṣe lórí ọmọ yìí a dẹ̀ rí wípé ẹ̀jẹ̀ tiẹ̀ àti títọmọ yín ó bára wọn mu. àwọn ti bára wọn. pàápàá mo béèrè lọ́wọ́ ẹ̀ ó ní ọ̀rẹ́ ọmọ yín lòun. ọ̀rẹ́ mi wọ̀. but the only problem tí mo tún wá ní pẹ̀lú yín ní sìn mi ò lè gba ẹ̀jẹ̀ láì jẹ́ pé mo rí àwọn fámìlì ẹ̀ kọ́ fọwọ́ sí ìwé láì jẹ́ bẹ́ẹ̀ a lè ṣe nǹkan kan láì jẹ́ pé ara àwọn fámìlì ẹ̀ tẹ́ bá ti mú wọn wá tọ́sí tọwọ́ sí ìwé á kárí àwọn ẹ̀sẹ̀ ṣe lórí ẹ̀ ṣẹ́ ti gbọ́ ọmọ àbí ọ̀rẹ́ ọmọ mi ọmọ mi náà ní ẹgbẹ́ mi wọ́n fi ìyá mi. ìgbà ńdání ìdá o bá ti lọ ó ti tọ́ o òun ẹni lè sọ balẹ̀ yóò ṣe jẹ́ mọ̀nkẹ́tọ́ ṣàgbéjẹ́ mọ́ wọn gbàmígbàmí tó bí ó yàgbẹ́ ẹ̀rọ lémi bọ̀ wá òyẹ́dẹ́. kí everything kọ́ back on ṣá èmi ò mú understand ẹlẹ́nu ìjọ mẹ́ta kí ló dé. sórí ọ̀rọ̀ business mi àsìkò jò báyìí gbogbo ẹ̀ máa ń rí bákan hmm. tàbádẹ́ yọ block sílẹ̀ ó kàn máa fọ́ ni bẹ́ẹ̀ ni waste owó dànù ni. business ẹ̀ yóò máa ń fọ́ ni sèmi lẹ́nu ìjọ mẹ́ta òun sọ pé kinní kan bákan ṣe any which one ṣá kò tẹ̀ sí wèé tẹ̀mí fẹ́ gba assist náà the only way tí mo believe kò mẹ́lẹ̀ gba assist ẹ̀ ni ọwọ́ iṣẹ́ tèmi iṣẹ́ mi kẹ̀dẹ̀ ò lè ṣe. kí ló dé ìwọ náà mọ̀ náà iṣẹ́ tèmi ikú rẹ̀ owó rẹ̀ ni so báwo ni wọ́n ṣe fẹ́ ṣe wẹ̀. ilé ju àwọn ẹ̀rà ẹ̀fí jókòó ẹ̀rọ sàn ọmọ yín àtọmọ mi ọ̀rẹ́ ni wọ́n skul kan náà jọ wá ara ọmọ mi ò yá bá gbé lọ sí ọsibítù tó wà lókè lé wa wọ́n bá ní pé wọ́n ní ìdí ẹ̀jẹ̀ fún láti kára ẹ̀ fi yá wọ́n bá rí i pé ọmọ yín lọ́rẹ̀ ọmọ mi ara ẹ̀ òun náà wà ní skul yẹn gbà yẹn ó wà lọ ọsibítù jọ yẹn wọ́n bá tẹ̀sí ara ẹ̀ wọ́n bá ní pé ẹ̀jẹ̀ wọn bára mu wọ́n ní pé tó lè fa ẹ̀jẹ̀ ọmọ yín ẹ wá rí àwọn kẹ̀kọ́ fọwọ́ síwèé lásán náà wọ́n kàn fa ẹ̀jẹ̀ díẹ̀ yọ lára ẹ̀ náà ni o ẹ̀jẹ̀ díẹ̀. wọ́n ní ìdí ẹ̀jẹ̀ kí ọmọ tèmi kó fi ẹ̀jẹ̀ lẹ̀ kí wọ́n á lọ tọ́ bọ̀ pé ọmọ mi fẹ́ fẹ̀jẹ̀ lẹ̀ ṣé ó pọ́síbù. àbí ah, ọdún ah, wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà ó gbọ́ àlàyé tí wọ́n máa ń ṣe fún ẹ ni ó ní ọmọ òun àti ọmọ tiẹ̀ ọ̀rẹ́ ni wọ́n ṣé lóòótọ́ ni. Eh, kò sí nǹkan tó ń jẹ pé ṣé lówó sọ bẹ́ẹ̀ ó understand ṣókè ilé ayé yìí Ọlọ́run ti dá wa bá ṣe máa rí She will understand àwọn tí wọ́n sọ pé ẹ̀jẹ̀ ọmọ ẹ̀ ó bá ẹ̀jẹ̀ ọmọ ẹ̀ mu ipe kí wọ́n lọ pè ẹ́ wá as in fine ó mọ bí táwọn ọmọ yẹn lè ti pàdé madam ẹ dìde. ẹ wà bá ìjọ ọ̀rọ̀ ọmọ ni. ẹ dìde ẹ̀yin obìnrin náà dé kẹ́ máa kàrà mọ́ nǹkan ni. ẹ̀jẹ̀ kékeré ni o. bí ọdún sọmọ kan tó máa ṣe fún mi jọba mi assist woman yìí gbogbo help tó bá wà ní ọwọ́ ẹ̀ mo fẹ́ kó ṣe èmi gòsì ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó sọ fún mi pé ò ní gbọ́ ní ibo lọ́sítù yẹn wà. òkèlè wa lọ́sítù yẹn wà. òkèlè yín fine bí ọdún mọ̀kọ́ tó ṣẹlẹ̀ jẹ́ kí èmi máa lọ́n ṣe ẹ̀ dìsítà jẹ́ mi tí o bá ti make sure kó bá mi tẹ̀lé woman yìí nísìn bá mi lọ bá wọn sign nǹkan tó fẹ́ sign kí ọmọ ẹ̀ kó help wọn ṣó ti gbọ́ èmi àti àmọ́ máa yọ àlétà ó ti yẹ ẹ̀jẹ̀ ti ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ọmọ ó ṣe pàtàkì tọmọ rẹ lọ́nà tó yẹ torí èyí àkọ́ wọn lábẹ́. ok ṣé ẹ ti rẹ́dì láti tọ́ bọ̀wé pẹ̀lú wa. mo ti rẹ́dì. ẹ dẹ̀ ti jọ sọ dáadáa ó ti kúná. ẹ fọkàn yín balẹ̀. kò sí problem ṣáà ìdí kàdé wà lọ́wọ́ yín bẹ́ẹ̀. ó wà lọ́wọ́. kò sí problem ẹ tẹ̀lé mi kan lọ. madamu yẹn dúró àríkì ilé ti tẹ̀lé yìí rárá àríkẹ́ dúró ìdúró sẹ́yìn wọn. fọkàn yín balẹ̀ wọ. ọmọ jura ṣùgbọ́n ọ̀rẹ́ jura torí tó bá ló lọ lọ́rẹ́ rẹ̀ arántí rẹ̀ torí tó o bá nọ́ra. ṣé tí ìdìbò olórí wa lọmọ yìí ni ẹ olórí bu bàbá ẹ ọjọ́ ti fún mi lóyún tó ti sá lọ mi rí ọmọ yìí ló dúró tì wá lọ́jọ́ ìṣòro ìwọ ti gbàgbé àwọn àgbà tán ní ẹni lóore ẹgbẹ̀fà tí ó dúpẹ́ ó tàpá sẹ́rẹ̀ ìgbèje ni òòrè ọmọ pa ìbú ìbọn ó ṣe rí òòrè bó ṣe ṣe òòrè bó ṣe ṣe ní ẹni tó fi jọ ẹlẹ́jà rẹ̀ ọkọ mi ilẹ̀ ọkọ mi ilẹ̀ má bínú ṣé o ti gbàgbé ni. ọmọ yẹn olórí ẹ ni òun ló dúró tí ń gbàtara ẹ̀ ọ̀yá ló dúró tì wá tó fún ẹlẹ́jẹ̀ etí ẹ̀ dí pẹ̀lẹ́ ah, èmi ló bá bẹ̀ bàbá ẹ̀ ló máa dọ̀ bàbá ẹ̀ ló lò ṣe lè mú ọ̀rọ̀ yẹmi lẹ́kìtì èkìtì lọ ẹgbẹ́ èkìtì èkìtì lọ ẹgbẹ́ èkìtì lọ ẹgbẹ́ ọmọ òṣì ọmọ ranù ọlù ọ ọkùnrin ọmọ yòókó. ọmọ ìṣúra o láǹkẹ́ ọmọ. ẹ jíjọ bí ọmọ méjì. I warned you and you refused to listen to me. <laughs> Open your skull and listen to Kapo. Mo ní kó má tẹ̀lé Sandra. Ṣùgbọ́n pé mo wọ̀ ọ̀nà ẹ̀. Mo irọ́ ìwọ fẹ́ kí èmi àti ẹ máa fi kọ́ọ̀pù kan náà ká máa ṣe kiri ká máa fún mi ẹ mú àbí. And this is your judgement okay ẹni jọ bí ọmọ méjì i will disappoint you o dẹ̀ máa teach ẹ lesson tí ò ní gbàgbé ilé ayé ẹ ilé ayé ẹ ilé ayé ẹ but that judgement èmi wá láti ọwọ́ mi gbà. I will count three, and I will start from three. If I could get it down. listen okay listen ojú mi ojú mi ojú mi alright kò gbọ́ kò fẹ́ sọ mo fẹ́ kò kó mi kú yìí báyìí báyìí báyìí báyìí báyìí kò kó mi báyìí kò kó state yìí now. ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ ọ̀yà ọ̀yà. àná ọ̀gbọ̀n ẹ̀rí ẹ̀rí olóṣù get lost ìjọ move. ta ló pín sí ó ti àkọ́kọ́ ẹ rántí pé bọ̀bọ̀ yìí ti ṣe àìmọyore nínú ayé yín she understand and again ọ̀rọ̀ tóbi ẹni bá sọ tí yorùbá mọ́rọ̀ yẹn ṣe ẹ̀ṣẹ̀ tí lọ́dọ̀ lọ́hùn ó ti yẹ yín sìn bí dẹ̀ fẹ́ kẹtù rántí pé gbogbo ìta bá ṣe fóbìnrin ẹ̀kan waste ẹ̀yìn because n fẹ́ kẹ́ fi ara ẹ̀gbọ́n mi kọ́gbọ́n fẹ́ bẹ̀rẹ̀ kọ̀kọ́ lọ ẹ̀. ẹ bẹ̀rẹ̀ la. kí ni mo lè ṣe fún ẹ tí mo fi lè make you happy cause I want to make you happy. Really? Yeah. àṣẹ <sighs> kí ni nǹkan tó lè ṣe nílé pé tí wọ́n bá gbọ́ ẹ ṣe nù mí òun ní kọ̀ọ̀sẹ̀ rárá. fi ojú ọmọ tó fi gbé wọn. I will really impress man. Sure. I'll show you. Let's go. You know what? Ṣé tí wàá lè fi inú ẹ̀ tó fi ṣe oyún? Tó wàá mú ẹ̀yìn tó fi I'll show you love more than your expectation. Are you sure? Yeah, trust me. <laughs>

ṣe lálejò. lágbà ẹ má ṣe ìrìn mo ti wà òkè báyìí. bẹ́ẹ̀ ni. ẹ ṣọ. Uh-uh. <laughs> Eh, eh. àǹtí kí ni mo lè ṣe fún yín o. Eh, mo ò ní ìdẹ́nẹ́tẹ̀ mo believe pé mo ti mo ti bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan rí lórí fóònù but ọ̀rọ̀ tí mo bá wá bá yín sọ yẹn mo wáyé pé kò kí n ṣe ọ̀rọ̀ orí fóònù ó wà very important that is why tí mo ṣe ní pé a ní ìdí àti ìgbéra wa one on one ṣé kò lè ah, rárá o not at all àǹtí ọ̀rọ̀ adéníyì ni mo wá bá yín sọ. adéníyì ṣé ó ga àbókúrú. ẹ má pretend ẹ mọ adéníyì tí mo sọ dáadáa bí ẹni mo wò ni mo wá bẹ̀ yín nítorí ọlọ́run ẹni tó wáyọ̀ fún yín ní gbé yín wọn dẹ̀ ní lẹ́yìn náà nídìí ẹ̀rọ yìí oyún tẹ gbé sínú ẹ̀ mo bìlíìfì pé ẹ ì tí ì ní ìdẹ for now and tó bá wá jẹ́ pé ẹ̀yin wá lérò pé ẹ ti ní ìdòyún mo rò bó jẹ kó jẹ́ títọkọ mi mi ìwà wá bá yín jà o mo wá bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí ni mo fún yín ní just two days láti abort oyún yín otherwise èmi kí n àbọ̀tò inú mi àǹtí ẹ wá máa lọ ẹ ṣì máa kò sí gbọ́ ẹ wá máa lọ. ṣé ti rí kò bá dáa kó mo sọ fún ẹ àmọ́ àìní gbọ́ ẹ nǹkan tí etí àmọ́ àìní gbọ́ ẹ nǹkan tí ojú aláìgbọràn ń rí. máa rò fọ́ kémi ṣe nínú mi láì ṣe bébì ó dẹ̀ wọ́n ló lè jókòó sí báyìí má kò bí a kò ṣe bá wà ní ìmọ̀ àti lájúmọ́ lórí ọ̀rọ̀ orin bá wa adéníyì ó fọ́ ni. hello kíkẹ́ báwo ni díẹ̀ ẹ má bínú pé mi ò gbé kọlẹ̀ jálẹ̀ àwọn àlejò kan wà lọ́dọ̀ mi sitting room ó yẹ ìwọ ní pariwo nílé mo ṣe wá síta wá pè é sí. ẹ ẹ kí ló sọ pé ó ṣẹlẹ̀ irọ́ o pé kí wọ́n yọ oyún bíbí ṣé kò ṣe é léṣe please kí ọmọ ọkọ tó ṣẹlẹ̀ ẹ please ẹ kò rí bíbí ẹ farabalẹ̀ gbogbo ọkọ tí mo fẹ́ sọ you see ló ń ṣe ọmọ ọlọ́run tó ṣe ilé tó wà nù ẹ ó máa ṣe mí kíákíá mo fẹ́ kó jẹ́ ká gbọ́rọ̀ sí lẹ́nu kó jẹ́ ká yọ ní tó wà nù ẹ lè jọba ni mo ṣe tó lẹ́nu ọ̀la listen listen kálàáfíà lè jọba kíkẹ́ ń farabalẹ̀ kó gbọ́ mi mo fẹ́ kó jẹ́ ká yọ oyún tó wà nù ẹ̀sẹ̀ for now bá ṣe nǹkan tó jù yẹn la máa ṣe mí ọmọ wa you don't worry yourself ó ti yẹ. kíkẹ́ let me explain something to you eh, kíkẹ́ kíkẹ́ kíkẹ́. ẹ ìyàwó náà di ọkọ kí ni mo sọ fún ẹ ṣé mo sọ fún ẹ pé kò fọkọ mi lẹ̀ onájà ló ń gbọ́ àbí oyún burúkú oyún egbèrè tó níyẹn mo sọ fún ẹ pé kò lọ yọ ò ń ṣe ajídé àbí ok nǹkan tí ojú gbọkọgbọkọ ń rí ojú àárín lẹ́nu. ẹ jọ ṣé òdì ni ṣé kò kí n sọ̀rọ̀ ni. Ah, kò kúkú ṣodi etí ló ń dùn. ẹ kò lè kúrò kí n ṣodi adẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀ ó fi wá gún lágídí olóyún fọkànlọkọ wọn ní kò lọ yọ dànù oná ò lè yọ àbí torí ò lè ojú ẹ àwọn akọ ẹ bọ ṣe ń yọyún pàǹgbà dání. kí ni bọ́ ẹ ló ṣe ìṣẹ̀lẹ̀ yẹn. fún mi fàṣẹ. omi owó kò ṣe ọpọlọ tí wọn ń wọ ọmọ ò ṣiṣẹ́ ibi tí lẹba ti dẹ sí ibẹ̀ lọ́wọ́ máa ń fi gbà sí ọwọ́ ọmọ òṣì ẹ nà án dáadáa kẹ kọmpìtì. ẹbí ilé ilé rẹ dà sílẹ̀ olórí burúkú olóṣì ẹ lọ ní ajẹmọ gbọmọgbọmọ mo fẹ́ sọ fídíò kan fún ẹ tí yóò bá dẹ́yìn lẹ́yìn ọkọ mi kékeré lẹ́yìn tójú ẹ rí ojú ẹ ṣì fẹ́ wá ní wọ́ọ̀sì olóṣì olóṣì olóṣì burúkú ọ̀wá ṣẹ́wó. ṣe kankan ó ti bára jẹ́ ẹ̀gbẹ́gbọ́n mi ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ó fẹ́ kú òye ò pa ìwà àtàwọn ọ̀rẹ́ ẹ̀kúra yẹn lọ́mọlọ́mọ jẹ́ sọ fún ẹ tí bá padà wá bí máa ṣe ẹ léṣe máa dẹ̀ rọ ẹ lẹ́wọ̀n. ẹ wọ́n wọ́n wọ́n báyìí wọ́n máa tètè gbọ́ wúlẹ̀ ní ọ̀wọ́ dálẹ̀ ní ẹ̀ṣá kan olórí púpọ̀ bí wèrè ṣe ń sọ̀rọ̀. ìyá máa tètè gbọ́ wúlẹ̀ ní ọ̀wọ́ dálẹ̀ ní ẹ̀ṣá kaṣaka olóṣì olórí burúkú wẹ́wọ́ bí wèrè olórí gbígbẹ bí orí èfó lọ èmi ni wèrè ń bá wí ó lọ mà mi o tó bá dé ronú ìwọ ló wà kọ nípa ṣé bí ìfìmọ̀ wọn gbé jákujàku eléyìí wà ní tí ò bá sì kọ́ náà elé ajá dúdú eléyìí tó dúdú olórí burúkú tí ò ní ìgbàsẹ̀ ló máa ń sọ̀rọ̀ sí mi ilé ọkọ máa ṣòwò ọlọ́run máa ṣàánú mi o tó bá dé ronú ìwọ ló wà kọ nípa pa ṣé bí ìfìmọ̀ wọn gbé orí eléyìí ni elé ah ojú èèyàn gan rí ẹ̀gbín ilé ọkọ pọ́wọ́ kíní ọ̀hún náà. ṣé tí wàá rí yín sí hmm, kẹ́lẹ́ mọ̀ pé gbogbo ìtàbá ṣe fóbìnrin á waste ẹni because bíbá àṣẹ ò bá ṣe bá a láò lè láò ó yẹ yín sìn ẹ̀wọ̀n ẹ̀ belt ẹ̀ lọ. inú dúdùn òun ló máa mú orí yá inú mi dùn gidigidi gan léni pé as at last week mo wà lórí hospital bed táwọn doctor sọ fún mi pé mo need new kidney máa ronú pé níbo ni mo ti fẹ́ rí i can't afford it tó bá jẹ́ pé èèyàn máa rí níbo mi téèyàn máa rà á ni ọ̀rẹ́ mi wá decide láti fi kidney ẹlẹ́ ó donate ẹ̀ fún mi ah inú mi dùn gidi mo wá jókòó mo wá pé ilé ayé mi tó kù kí ni màá fi ṣe gbogbo ilé ayé náà ń gbà kéèyàn tó ní kidney problem ká ní pé èèyàn ò rí kidney ní ṣe bí èèyàn máa kú dànù náà ni tẹ́ pé gbogbo èèyàn ti lò ilé ayé téèyàn fi serious pẹ̀lú life rẹ̀ gbogbo ẹ̀ náà ó waste ni èmi mo máa fi iyì tó kù mu ọtí ni fàájì ni màá fi ṣe fàájì tá a máa bẹ̀rẹ̀ lẹ́yìn ìsìn gbogbo bí táyì máa lọ pẹ̀lú táyì tó yìkù yìí àtò etí bá a ṣe ń pop champagne la máa pop gbogbo àwọn ẹnẹsì nǹkan kan fàájì yìí máa pọ̀ ṣé ọmọ elephant jẹ àbí kò sí èmi ò lọ sí àsun joint kankan elephant lion tó bá fẹ́ jẹ gbogbo ẹ̀ máa máa pè báyìí náà wọ́n máa rà wá. kò fọ́ ni. èmi ni ọlọ́pẹ́ ní ọjọ́ ẹ̀nì àmọ́ nǹkan kan tó jẹ́ ìbànújẹ́ ọkàn mi. torí ti ìyàwó mi gbọ́ mo bìlíìfù ní wípé ọ̀rẹ́ mi. Ah, báwo ni mi ò bá ṣe dùn lẹ́nu. Hmm. ó mà dà fún mi ṣé àdéhùn tó ní fún mi lélẹ́yìn. please please mi ò mọ̀ mọ̀. ṣé torí ti ranù tí wàá ti àwọn ọ̀rẹ́ ẹ fẹ́ máa ṣe tó ṣe fẹ́ mi kidney. yóò mọ̀ mọ̀. o ti ẹ̀rọ tèmi kátẹ́gbà yìí kò tiẹ̀ kà mí kún rárá oyún lónìí kọ́ tí mo fẹ́ fi bímọ fún rẹ̀ ṣé o mọ iye ọmọ tọ́lọ́run kọ́ mọ́ mi. Ah! ẹ̀dùn kí ló ṣẹlẹ̀ kí ni ah, tó bá tiẹ̀ máa kí ló ṣẹlẹ̀ kan. kí ló ṣẹlẹ̀. 좋았어. sí ìgbà tó fẹ́ nǹkankan láti ọ̀dọ̀ mi tí mi ò ṣe fún ọ wá di ìsìn tí mo nílò ìrànlọ́wọ́ ẹ̀ for the first time ọkọ ẹ̀yìn sí mi nítorí obìnrin lásánlásán obìnrin tó yẹ ṣe pàdé obìnrin àtẹ̀yìntàn lásánlásán tó lè fi ẹlẹ̀ nígbàkigbà obìnrin gídá ẹyẹ fò ìwọ ìyá ẹ̀ pé ẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ ó kẹ̀yìn sí ìyá ẹ̀ ó kẹ̀yìn sẹ́mi ni. yà ẹ́ lẹ́nu bó o ṣe rí ni. má wulẹ̀ sọ̀rọ̀ elédùwà tí mo gbogbo èrò ọkàn ẹ pátá ò ń gbìyànjú láti para ẹ mo parọ́. Hmm. elédùà ọba abetí ló kára bí ajere ọba àríwá àlà ẹlẹ́bùrúkẹ́ ọba tí ojú kan ò rí ti ń rí gbogbo ojú sọ mọ̀ pé ẹni tó para ẹ̀ ó bà iṣẹ́ ọwọ́ ọlọ́run jẹ́ ni ẹni tó para ẹ̀ ó dúró nídúró ẹni tó pa áńgẹ́lì ẹgbẹ̀rún tó pàyà tó bí lọ́mọ tó pa bàbá tó bí lọ́mọ ìjẹ́rú ẹni bẹ́ẹ̀ lè rí ọ̀nà ọlọ́run bí arákùnrin ṣọ́ra arákùnrin ṣọ́ra arákùnrin ṣọ́ra o. because health wọn kò wá ọkàn rárá ṣé ìbá mi bẹ́ẹ̀ i will need to do something to it right now how far pẹ̀lú pàṣẹṣọ́sì. Hmm, mo ti ṣètò láti láti bẹ̀rẹ̀ ti dọ́lọ́ okay ẹ fún mi ní few minutes mo ní àwọn patient kan ní àpọ́ǹt ẹ̀yìn lọ wò ó lẹ́sìn báyìí tó tí wọ́n ti dé àwọn àárín ti fún mi àfẹ́tọ́lọ́ ṣé ọjọ́ ìdílé ṣe é ṣe é ìgbésí ayé mi wá ro lọ́kàn mi láti fi kídìnrín kalẹ̀ fún fàṣẹ.